pé òfin ìṣòro ní ìlú ìṣòro àwọn olóńgbò mọ́lẹ̀ níbi ọmọ máa sọ ní láti ẹ̀kọ́ ọmọ náà. Síbẹ̀ ni wọ́n tó fún ajá ní ohun ẹ̀rù ọmọ àjọ. Ìyá pé ṣé ìjẹ́ ṣé ẹgbẹ́ ti wà jùlọ ní wọ́n á tó fún mi ní àti nípa ìgbàlejò. Naam alhamdulillah salatu wa salam ala rasulillah. Ah, gbogbo bí káàbá ti ń bá a pàdé yálà náà alukur'ani ni àbínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam wípé ẹni báyìí tó jẹ́ ní ire dakhala aljanna ó wà aljanna abẹ́ni báyìí tó jẹ́ ní ibi náà ó wọ ìtumọ̀ rẹ̀ ó náà ni pé àdìrí ti bá rò má yà kó nù ni yẹn pé ẹni nì yóò di ẹni náà yóò di ẹni àlùjànnà náà ìtumọ̀ rẹ̀ nìyẹn kìí ṣe pé ẹni yẹn ti wọ àlùjànnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ní ẹnikẹ́ni ẹnikẹ́ni tí ó bá gbára lọ́lọ́ allah subhanahu wa ta'ala lórí ẹni bẹ́ẹ̀ dakhala aljanna dakhala aljanna kí ni túmọ̀ ẹ̀ á lọ wọ àlùjánnà àmọ́ tá a sọ ni pé yóò wọ àlùjánnà so yóò wọ àlìhìtì bá rúbi mọ́ yàkúnù lọ́mọ pẹ̀lú ìlú bàlágà so kò túmọ̀ sí báwọn ẹni ẹni ọdún wà ní àlùjánnà rárá ẹnì kan ò tí ò sí ẹnì kan ò tí ì sí ní àlùjánnà bẹ́ẹ̀ ni النبي صلى الله عليه وسلم إن الله قد استعد لكم في الجنة الله أنت prepare kalẹ̀ fún náà máa là àínú ra'at nítorí ẹnìkan ò rírí wàlá ọdún sami'at dẹ́tí ẹnìkan ò gbọ́rí wàlá khatara fi qalbi aw wàlá qalbi bashar nítorí ọkàn mi ènìyàn ò rí olóńgbà bá ti pèsè kalẹ̀ fún adéjọ́ jẹ́nà so gbogbo tá a bá ń gbọ́ fún wọn sọ pé nípa ìtàn pé ẹnìkan báyìí bí àpẹẹrẹ arábìnrin torí ajá tó ń gbẹngbẹ tó pàdé rẹ̀ níbi kànga tó sì tú ìró rẹ̀ ó fi fún un lómi mu àmọ́bìnrin ẹni tó náà kọ́ ó wá jẹ yóò wọ àjẹnà àtàrákùnrin tó ń mú olóńgbò títí ẹ̀ tó so mọ́lẹ̀ kò fún jíjẹ kò fún mímu kò sì jọ jáde lọ wá jó jẹ tó fi wá kú arábìnrin yóò wọ̀ náà sọ̀rọ̀ ti bá rògbò ẹ̀yìn tó padà jẹ́ ìdájọ́ wọn òun nìyẹn kì í ṣe pé bẹ́ẹ̀ wọ́n ti wà jẹ́ náà bí wọ́n ti wọ̀ náà wọ́n lọ àlà náà. nou nan pon pouyo pouyo link teor candle nan pik yo ve pous sean Hot mess jou games pou yon SE Naam. Ìbéèrè àkọ́kọ́ òun náà ni pé ẹni tí ó ra ẹran léyá, ó wá rẹ̀ ló fi ra, àmọ́ kò ní kíyà láti dá dùbúlẹ̀ pé òun fẹ́ pa fún rẹ̀. Ó wá ní kẹ́nìkan bóun pa. Ta ni nínú àwọn méjèèjì tí ó gbà ládàá pé èèyàn pa ẹran léyá? Ẹni tó ra ẹran léyá ni o, kì ṣe alápàtà o ẹ̀ńtán pè kó wá pa alápàtà lòun òun lè charge bẹ́ẹ̀ ni ó gbowó iṣẹ́ tó bá sì wù ú òun náà lè ṣe nítorí ìtọ́lọ́hùn àmọ́ kó mọ̀ pé òun nígbà ládẹ́ tó pa ẹran léyà ẹni tó pa ẹran léyà òun lẹni tí ó ra ẹran léyà àbẹ́ni tó mú nínú ẹran tó ní kápá lé lórí tó fi gbẹ̀sìn fọlọ́n yálà òun ló wá pa àbúkọ ló pa òun ni ó gbà ládẹ́ pé èèyàn pa ẹran léyà sọ ẹni tí èèyàn pé kó má yàn pa eléyìí ni olùrànlọ́wọ́ òun nìyẹn torí ẹ̀ irú àwọn yẹn báyìí náà wọ́n lè cháàjì yẹn pé wàá san yé báyìí wàá san yé báyìí bẹ́ẹ̀ bá pa mọ̀lú nísìnyí ó kéré jù ní sọ seventy thousand tó sọ àwọn ẹ̀ràn alápàtà torí ẹ̀ seventy Ah. láti ẹ̀ mọ̀lú láti ẹ̀ hundred ni mọ̀lú láti ta pa hundred thousand ni wọ́n bá tẹ̀lẹ́tẹ̀ náà sì ni torí ogun ẹran pàtà ẹ béèrè owó ẹran tẹ́ ẹ fẹ́ pa ẹ má ba ọrùn kò mẹ́ni ó mẹ́ni dókun ẹ má gbogbo yẹn ni wọ́n tó bá ń gbà yẹn ni tún ọ̀ fún ọ tún ọ̀ ìyọnu fún ọ wọ́n ló ń fi májẹ̀mú gbà lọ́wọ́ wọn ó pọ̀ lálẹ́ fìyàmù bẹ́ẹ̀ ni kódà ò gbọ́dọ̀ béèrè ta kò mẹ́ni ó kún ọrùn alápàtà ń kọ ọrùn òjúlọ́wù rẹ̀ àbọ́kùnrin rẹ̀ sá lọ. àmọ́tọ̀ wọ́n wọ́n á ẹran wọ́n á fún wọn náà kò sáburú mẹ́ àmọ́kọ́ wọn á ní májẹ̀mú gẹ́gẹ́ bó ṣe ń bẹ nílà káyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alápàtà. lára mi sọ fún wa pé gbogbo tí yẹn máa ṣe pátá ni ó máa béèrè ìdájọ́ ìsìláàmù lórí ẹ̀ kì í ṣe àfáà nìkan láàmú ní àwọn àfáà yẹn kan ṣe kí alápàtà náà tó pere mùsùlùmí tí ò lò fún ọlọ́run lórí iṣẹ́ rẹ̀ òun náà lo ẹ̀sìn òun náà ni kó taji wọn gbó iṣẹ́ rẹ̀ kó mọ́ lọ wọ́n máa sì kúlọ̀ pé ẹ̀yin náà ti <laughs> àpapọ̀ á ní irun àìrọ̀ ẹ̀jẹ̀ títí wàhálà wa wàhálà rẹ̀ yóò iṣẹ́ ni àìsí pé àkíńtà pààtì kan nínú pààtì ẹran ẹran kó mọ ẹran ìjọsìn irun ẹ̀ àfíńtà egungun ẹ̀ àfíńtà tó bá dájú pé tọ̀ páàtì kan nínú páàtì rẹ̀ làwọn fi ń ṣe mọ́jẹ̀mú fún ìbáwọn pa àti gbowó àti ránù sókè ẹ̀dá ẹ̀ bàbá yín fẹ́ràn ìgbowó àmọ́ orí ẹran o lè ní ó gbà ó ti wà nípò owó náà tó mọ́ ń gbà sówó náà nípò gbà wọ́n ní kó fi ẹran kó fi rọ́pò rẹ̀ abàtà kò gbọ́dọ̀ wáyé kò gbọ́dọ̀ wáyé kódà ẹni tó lé ẹran gangan nìyí irú tí òun náà bá láìsí nínú ẹran tí wọ́n pa fún yóò yà fún yẹn ni padà òkè awọ ẹ̀dá ẹ̀ ní níbi pamọ́ máa san láyéláyé tó wọ ẹran o ẹran tó rà fúnra kó pa tí ẹran léyà tí ẹran kó mọ tí ẹran jọ́sìn ẹ̀hẹ́ ló wá wù ọ́. ó lè ó làwọn alápàtà tó máa ń tẹran àwọn alápàtà àwọn èèyàn wọn lè pín títẹ̀ kan torí kan ta gbogbo ẹ̀kọ́ sábúrú bẹ́ẹ̀ àbá ẹran léyà ẹran kó mọ ẹni kankan kò tó bẹ́ẹ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹni yẹn ti jẹ̀gún mọ́yán yóò pọ̀ lálẹ́ kìí àmọ̀ so ní ṣókí ẹni tó ní ẹran ẹ̀hẹ́ tó sì fà á kalẹ̀ pé kí wọ́n gbogbo òun ìjọsìn fọ́lọ́hún òun ló gbàlá ẹran léyà ìṣalápàtà ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ a lè pa ìjọsìn méjì papọ̀ kàtà sì gba ládàá méjèèjì lórí iṣẹ́ ìjọsìn kan ó lè wáyé ó sì lè má wáyé àwọn tó ti lè wáyé ní àpẹẹrẹ náfìlà sí náfìlà ó lè lọ bẹ́ẹ̀ èyí tá a fẹ́ ṣe náfìlà ni èyí tá a ti ṣe náfìlà ni káwá pa mílíọ̀tà pọ̀ wọ́n sì ní àwòrán kan náà kò sábòrò mẹ́ ẹni tí sì ti ṣàwálé rẹ̀ tí ò tí ì pé wákẹ́yọ̀ kan só lè gbàjọ monday pẹ̀lá nìyẹn pé ó gbalada àwẹ̀ monday náà ó lè ṣe bẹ́ẹ̀ tó sì gbalada méjèèjì ó lè lọ bá wọn àpẹẹrẹ mi tó bá jẹ́ ọ̀ràn yàn sí ọ̀ràn yàn náà òun náà nìyí òun náà lè lọ ó lè lọ bí àpẹẹrẹ òun ni ẹni tí tí ò ti ṣe tọwáfù ìfádọ̀ tọwáfù hajj gangan kìí ṣe tọ̀ kò sì lè kúrò mọ́kà àfi kó ṣe tọ́wáfùlì wàdà tọ́wáfùlì lágbèrè àrò wa lé dáadáa àrò ò lé láti lè ṣe ìbádọ̀ ó tún wá tún ṣe tọ́wáfùlì wàdà àwọn alásìkò ti tó ọlálẹ́ padà sí nàìjíríà o tọ́wáfùlì ìbádọ̀ rẹ̀ kó ṣe pẹ̀lú pé ọwá kò lè fádà ńkọ́ ó gbẹ́nu rẹ̀ ó lè lọ bá wọn. òní láníyàn pé tọ́wá kò lẹ̀ wàdà òun ló wàá gbé sọ́kàn tó fi ṣe àárà o ìfádọ̀ orúkúnù wàdà wájibù tó orúkúnù ju wájibù lọ yóò gbélé ìsókè rẹ̀ ni àpẹẹrẹ míì ó náà ní ìwé jánábà àti ìwé júmọ́à ìwé júmọ́à ọ̀ranyàn ìwé jánábà ọ̀ranyàn àmọ́ kankan ní wọn náà jóra wọn lọ ìwé jẹ́nàbà a ti ń gbé ẹ̀gbin kí n tí islam pè lẹ́gbin la fi gbé kúrò ìwé júmọ́à ìdọ̀tí la fi mú kúrò lára tó ti pé wọ́n jẹ́ ọ̀ràn yẹn wọ́n jóra wọn lọ so a lánìyàn gúúsùlù jànàbà ni a wà wọ ìjọ jimá pẹ̀lú àníyàn pẹ̀tọ̀ kó tún máa wà fún wẹ̀ jimá náà yóò bá lọ bẹ́ẹ̀ àmọ́ àwọn míì nínú àwọn ìjọsìn kò lè lọ báwọn nínú àwọn ìjọsìn tó jọ ìjọsìn àlùmọ̀sẹ̀kílà tí wọ́n dájú fúnra wọn àlùmọ̀kọ́yádà wọ́n ní àlà òsì kejori ok onígbàdúrà tí wọ́n ká sírì wọ́n á parí sí ìwàkọ̀ máa sírì láti fi dákà mẹ́rin láyéláyé ọ̀tọ̀ lọ́rìn o ti ọ̀tọ̀ ni wọ́n rìn sórí ìdádúró àṣírí ìdádúró tó o ní gbé sórí ìbọnú àṣírí àbẹ́ni tí kò gbà wẹ́rọ̀mọ̀dá ní ọdún yìí ọdún tá a rí dágbà lọ́yìn kò gbà ètò wa ń bọ̀ lọ́wọ́ wọ́n ń tọ̀ òun àfi rọmọdánì ọdún yìí yóò kù sínú rọmọdánì rárá eléyìí náà ní ìgò lè lọ bá mo ṣe olè kó mọ náà. tó bá ní àwíjàre tí ò fi gbà á ní àsìkò rẹ̀ bẹ́ẹ̀ ni bóyá ó fi àsìkò ṣíṣàwárí kó fẹ́ san rọmọdánì àbí ó ní àìlera tó mú tí fi gbà so ó láǹfààní láti gbà àmẹ́ni tí kò sí nǹkan kan ju pé tọ kò tí ì fẹ́ gbà lọ ṣàwárí wa lọ ẹni ni kò lè gbà o kò lè gbà tábà ti túlẹ̀ bá ní yóò mọ̀ túmọ̀ sí pé sítù kò jẹ́ ṣàwárí mọ́nù sítù ìgbà tó bá rọ ní lọ́rùn nìyẹn abẹ́tẹ́ pẹ̀tọ̀ òun nìyí ó ní àwẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta àbọ̀sẹ̀ kan tó jẹ́ ní Ramadan eléyìí ló wá ń san déédéé díẹ̀ tí ṣàwálì ti lọ tọ̀ irú ẹni yẹn tó bá san tán lẹ́yìn oṣù tó tẹ̀lé ṣàwálì lè kọ́ ádà ó lè gba sí ṣàwálì níbẹ̀ òun láwùjá rẹ̀ àbọ̀wọ̀ lẹ́gbẹ̀ẹ́ kò sí ọkọ̀ òṣì ọ́ òkàn gbá náà ó gbá omi ìgbádà rẹ̀ má gbà lè kọ́ ádà rárá òrè gbá sí lè kọ́ ádà ṣàwálì ni wọ́n kò sí ṣàwálì أقول الله أعلم وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته